Amém. على كل الأمور لك الحمد لك الحمد وليس بما أو ليس من نعم حدث تذل وتهدي من تشاء من الورى وما بيد الإنسان رجل ولا رشد وأمرك ثابت في الخلائق كلها إذا شئت أمرا ليس من كونه believe ẹ̀yin ó pẹ́ wa kẹfà láti fún aṣọ́jú ẹ̀dá àdúrà Muhammad. ẹ̀yin tọ́lọ́ ohun ti àánú wa. nígbà tí ayé tí wọ́n tẹ̀lé ìlànà èyí tí òjijì ọlọ́run tó mú wá ayé lójú. kódà òde ìlú ṣùgbọ́n nígbà tí ayé kọ̀yìn sófin ọlọ́run tí wọ́n rò wípé ọgbà àwọn òun làwọn fi lè ṣàkóso ayé òye àwọn làwọn lè fi darí ẹ̀ wọ́n padà sínú ọwọ́ àìsí ètò mọ́ tí wọ́n bá bọ̀ lánàá kánàbí ayé prọfù wa tí wọ́n sọ wọ́n ní ìpínlẹ̀ bíi mélòó kan wọ́n rówó tuta wọ́n sàdọ́ àlè lórí pẹ́kọ́lọ́jọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́jọ́ ọ̀rọ̀ yọ́ sì jáwà náà ó lè mọ́ lè tẹ̀lé ìlànà ọlọ́wọ́ èyí mú nígbà tí nígbà tí èèyàn bá ní tẹ̀ra tó bá ti kèfè sí sọ́lọ́run nígbà yẹn lọ́lọ́run máa ń gbà lánàá nàìjíríà ò ní tẹ̀ra níjọ́ ọ̀tẹ̀ra dé akọ̀lì sọ́lọ́run mo dé ọlọ́run ó tó ṣe káwọn tí wọ́n kó wa lọ mú ìkọ̀dì sọ́lọ́mù àwọn lè mọ́ sí láyé mọ́ lónìí lọ́jẹ́ pàwọ́ tá a kú bẹ̀ lájíyà ọlọ́ni ẹgbẹ̀rún fún pẹ̀lẹ̀ àdánwò

tá a pè yí ọ̀tọ̀ ló kọ́ tí a pè yí lẹ́sìn ṣùgbọ́n wọn lọ́hùn òun ló yí ó kọ ní padà sí dáadáa ọba tí ọba gbé nípa ààyè yìí òun là ń bẹ̀ mọ́tò ló kún mi ó tọ́lá ọ̀rọ̀ rán mi ọ̀rọ̀ yí mẹ́mẹ́ tàbá ń akọrọ leadership ma lè máa ń mọ́ lọ́dà làkọ́kọ́ wọ́n sọ̀rọ̀ ọmọ nínú a, ló wà kìí ṣe kìkì lọ́rọ̀ àwọn olóṣèlú ẹ̀yà kan làwọn nínú ìdarí nínú ẹni ọlọ́run bá kò tó ìdarí lọ́wọ́ olólẹ́wù jù tóró ń mú àwòrán ẹ̀sìn lọ pàápàá olóṣèlú sí ọba tí wá lọ àwọn tí wọ́n lóṣèlú sí ọba tí wá lọ kàràkàtù lọ bá lọ jàjẹ́ bá lọ àtúntara wá àwọn ọmọ òwe tí wọ́n bá ti lọ àtìgbà àtìgbà ní ẹ̀mẹ́ olùgbé yòókù láàrin ní àtìgbò owó sẹ́lá ìṣọ́wọ́ wọn kò lè jẹ́ káwọn náà ọ̀rọ̀ ti wà torí owó kódà fi owó ra ìpẹ́ ọkàn wa a yẹ ọkàn wa wa tàbí kẹ́lò míì ó fi ohun sọ pé òun ó ṣe ti ẹ̀ kó gbowó ẹ̀ kọjá bá rẹ̀ èyí tó mọ́ fi sí bàbá wa ìmáàmù yìí ayé ẹlẹ́gẹ́ ni èyí dábì bẹ̀rọ fún yí òun ni wípé tọ́rọ àkọ́kọ́ dájọ pàdé rẹ̀ lẹ́yìn tẹ̀lé àyèyí àwọn ọmọ ìyá sàn ń jẹ́ kí n máa gbọ́ fún ọ̀dé tí mi ó ti sí pé bàbá wa ṣẹ́kù wa sẹ́mi ọlọ́run ti sọ wọ́n di mọ́mù àgbà fún gbogbo lẹ́sẹ̀ ọwọ́ àti gbogbo ẹgbẹ́ ń fún mi fẹ́ rántí bèrè pé ẹ bá ń sẹ́ndì nọ́mbà wọn sí kí ni kí wọ́n kú orí àtúnilọ́lọ́run fẹ́ fi ní ọba tó gbé dá yìí ọlọ́run ẹ̀mí àti àlàáfíà ara tí ìyẹn lo àyìnà àtàkùnkì orítọ́lọ́ ọ̀bá àwọn tó ti yọ dẹ̀rú ẹ̀ yọ dẹ̀rú wọn àwọn tó yẹ kó ti ẹ̀rọ ẹ̀ òun kó ti yọ dẹ̀rú wọn ó wà pàdé olówó tó lòun bá fi yà sí pamọ́ ẹ̀sùn tó bá fi yà sí léwu gbogbo ẹ̀ lábẹ́rẹ́ òun fún yín ọlọ́mọ sálẹ̀ ìbá ti ṣúlẹ̀ níjọ́ àrìkìyàmọ̀ tí a gá ọdún ti wá nígbà pé ọ̀rọ̀ adarí lẹ́rán lè máa mú bí ọ jẹ àtàpapọ̀ rẹ̀ dé mọ́ níbi tó léwu ọlọ́run mọ́tò ní mọ́ wọn mọ́tò ní mọ́ wọn tí ó kábà máa kú àwọn tí ó kábà máa wípé ìbámu àbá tó ti dá sí bí mo ti ṣe ìlọ ọlọ́run tó yẹ yọ wà fún sínú àwọn àlèmánù tọ́lọ́wọ́ fi wọ́n lábẹ́ òkè wàkọ́lá nàbí ìwòsàn wa. wàkọ́lá nàbí ìwòsàn wa. èèyàn máa ń sọ fọ́tọ̀ fún ìgbóná wò ṣùgbọ́n wọ́n ta àwọn èèyàn kan ìran méjì kan ọlọ́wọ́ ọ̀tà wọn sábẹ́ òbí rẹ̀ lọ́jọ́ tí ò tó gbímọ́ torijọ́ náà tó bá dínú náà bí arúgbó ìlà bàjẹ́ nàárù wọ́n sàmà òmùtòríyà níjọ́ náà gbogbo kan ni yọ́ mọ́lẹ̀ sẹ́pọ̀ torí gbogbo òkè ní ilé ní gbogbo ẹ̀rọ lọ́wọ́ wọ́n ti parẹ́ kò sí ìkàkà tí yóò fi kò sí jíjẹ́ ilé ayé láwà iná wọ́n ti dájọ́ orí ilẹ̀ náà ṣùgbọ́n wọ́n ti yí padà kò ní jẹ́ ajá màmá nígbà àbáríbi láàrin ilé àrókè àrómi àrin kankan àníjàmà pínlẹ̀ tá a ti wà tẹ́lẹ̀ náà làwà wọ̀sánmọ́ òmùtùwíyà sánmà wọ́n ti kà wọ́n kà kò ní sí òkè kankan má ju òkè ọlọ́run ọlọ́wọ́ wa ń pa àwọn àárín èèyàn méje kan yóò fi sábẹ́ òkè. wà á kọ́ lẹ́sẹ̀ bí mo ń sọ bá a. jàmbá tí è ṣe sí ẹ̀ àbíkù nọ́ọ̀sì hàn ẹni tó jẹ́ ní pé bá rí tó jẹ mọ́ káṣe wá àti fún káṣí lọ́wọ́ ẹ̀yà a máa ti yàn lọ́wọ́ ẹ̀yà ọlọ́run fi wọ́n sábẹ́ òkè. àtẹ́sí máa ń sọrí àánú tó lè sọrí àánú débi wípé ọwọ́ òsì rẹ̀ ò ní máa tọ́wọ́ sálẹ̀ ọlọ́run fi wọ́n sábẹ́ òkè. àmọ́ wàá bá ìdí bẹ́ẹ̀ náà ni èèyàn tó ronú kan ọlọ́run títí bàbákà ọwọ́ agbẹ́kún títí tí ojú rẹ̀ fi dàbí nítorí ọlọ́run kúrò ní ọlọ́run pẹ̀lú orí sábẹ́ òfin àtẹni tó kírun tán tó tó wá jókòó níbi ó ti kírun wà kọ́ ní òun mùsà àdìkún bèrè máa tẹ́mi ẹ̀ tó so máa máa ọkà ilà tán ó tún retí àlákàtà ọ̀nà bí ẹni tó ń kú sáfọ́ ẹ̀sẹ̀ máa kọ́ ní pé ọ̀rọ̀ sí ti o ábìlì wàbá kírun ọ̀lẹ́ wálé òun ni máa tọ́jú déédéé sàlẹ̀ ìlànà ṣe wú bẹ́ẹ̀. mo ti kí bàbá wa ìmáàmù yìí mo ti gbogbo ojoko onímùsùlùmí gbogbo wa bí èèyàn abáyé tí èsè mùsùlùmí olólè pé a kí ìmáàmù kò kí o nígbà jẹ́ pé bàbá dákírù ní ti tí máa mú gbọ́ wájú gbogbo wa látẹ̀lẹ́ bẹ́ẹ̀ bá ti di dàbí sórí yọ ọ̀sán díẹ̀ ṣùgbọ́n ìgbà láì kí àwọn pòfẹ́sọ̀ wa mọ̀rí lóró sí ní ọlọ́bà ìfẹ́lẹ̀ ìfẹ́lẹ̀ bákan náà ni àwọn pòfẹ́sọ̀ wa fásitì àrùkù dájí anọ́lọ́mà báyìí bákan náà ni bóyá wọ́n ti dé ìlànà wọn ìdí pọ̀fẹ́sọ̀ wa akọ̀lá àti ọmọ ẹ̀dí ọlọ́run jẹ́ kẹ́ láti pẹ́ àwọn alájà dr latifa lórí sílẹ̀ àwọn ọlọ́jọ́ ọmọ ẹgbẹ́ àwọn alájà wa wíṣẹ́ wa àti ọlọ́run ìdí ilẹ̀ nígbà kan alájà wa ọlọ́run adúlọ́sì ní àwọn aláṣẹ wa àrùn pátá àti sọ́ọ̀tì àwọn ọlọ́run lọ́wọ́ bàbá yìí pé ọwá kí àwọn wa fún NSSF ti OAU ọ̀rọ̀ Abdul gbogbo àwọn ẹni àlùbáríkà yìí lálùbáríkà tiwa náà tó wá ń tara rẹ̀ pọ̀ sí i. Rẹ̀ abájókòó bí wọn abájókòó ti wá àwọn tó ní pàtàkì Ṣùgbọ́n jókòó gbogbo yín lọ́jẹ́ náà pàtàkì Ọlọ́run tí pàtàkì ẹ̀kọ́ gbogbo wa ní ìjọkùn pátá lọ́kùnrin àti lóbìnrin ni mo kí àpàtàkó wá lẹ̀ nítorí tọ́lọ́run gbogbo àlámàlú ọ̀rọ̀ ẹ̀kọ́ kan wa àwọn oníjó dúdúrú wọ́n ni wọ́n sọ̀rọ̀ nípa ìjọ́gà àti darí ọ̀nà àwọn ìdarí nínú láà oníranran kan òun ní máa mú wá nítumà lédè lágbáwá alàkìlíàdà àtúntọ̀ alìmá kódà nígbà míì a lè gbé kúdùwàwọ́ òun náà lè wọlé torẹ́ ni tá a bá gbé kalẹ̀ tá a ní ká máa wò kọ́tẹ̀ ó ti dàdà yẹn nígbà bá gbé ìyàn kalẹ̀ tá a àwòkọ́tẹ̀ wà rí ó túmọ̀ sí pé tí bá ń ṣe òun àwọn náà ti kí ni òun làwọn ṣe irúfẹ́ ẹnu náà ti ti kí ni ó ti di àdáyé bàbá wọn sọ̀rọ̀ nípa ìdarí yìí nínú Islam òun tẹ́sí wọ́n pàtàkì ní nítorí wípé àwa yàtọ̀ sáwọn ẹranko nínú táàfi yàtọ̀ sẹ́ranko òun nìdarí wà àìtún ní ìdarí atúlẹ̀ pé ẹranko wọ́n fi kankan ju àwa lọ tọ́rẹ́nà tó kò nídarí wọ́n ní kankan sí darí wọn kọjá ẹran jí láàárọ̀ kí ni ọjẹ́ ọjẹ́ lóṣù lóṣù jí lọ́jẹun kàlẹ̀ ẹ̀yìn lókùjẹ́ pé ẹni bá pè lẹ́nàkó ọlọ́tọ́ yẹ kọ́lọ́ yé mi ẹni tí ò ní àbò kankan nínú ilé ayé òun ní jẹ́ náà tí ò ní àgbékalẹ̀ kankan nínú ilé ayé òun ní jẹ́ náà ẹni tí ò ní ayé kàlàáyì ليس له بشيء همته إلا اقتداء القلب حول الازدواج kò sí ìṣẹ́ká tẹ́lẹ̀ pè ní pàtàkì ojúlówó tẹ́ ohun táàbì nílé rẹ̀ nípa ẹ̀pẹ́ bọ́ ọ̀rọ̀ ti ṣe kò sí mẹ́ra ò ní kùkúkù wọn àti ní wàjìbá àwọn tó fún ní lọ́dọ̀ wa tàbí kùkúkù wa ṣùgbọ́n láàrin àbí ètò owó lórí fún wọn ẹjọ́ àwọn èyí tó súnmọ́ nígbà ó pé òun kọ́ ó kó àwọn fámìlì ẹ̀ lọ ọbẹ̀ lọ dáná ewúrẹ́ fẹ́fẹ́ dàgbọ́n ní bàbá ma àgbọ́n bàbá bàbá ní ewúrẹ́ ó rà ó yẹ́ ètò mú ní àbàbá wọ́n máa ń sọ̀rọ̀ kan ewúrẹ́ sọ̀rọ̀ olónílò òun di méjì lọ́dọ̀ ya ọlọ́kàwé yorùbá wọ́n máa ń gbọ́ gbogbo èdè wọ́n tún di méjì lọ́dọ̀ ya òun lọ́mẹ̀ òun tún ní ọkọ̀ ẹ̀ àìsí ètò bóòló ṣe tó tún máa jẹ́ ọkọ̀ ẹ̀ nínú òṣèlú ayé tó wọn. abala bíbà yìí òun làwọn fi jù wọ́n lọ si àwọn náà lè sọ nípa àwọn pẹ̀lú òjò wa lọ́dọ̀ wọn wọ́n sọ pé ọlọ́run ti dá wọn òun ló ti dá wọn pẹ̀lú báwọn ó tẹ̀lé àwọn kankan kó láàrin ẹranko ọ̀tẹ́lẹ̀ rí tó àgbọ́rí àwọn lọ torí bọ́lọ́hun ṣe ń dá wọn bí ó ṣe ń ṣe ń dá wọn tí wọ́n àtọ́ bí wọ́n ṣe sáyé wọn ó ti wà pẹ̀lú ọlọ́run ti fi mọ̀ wọ́n nítorí kọ́mọ́ ti darí kan

ẹ̀yìn tí ni mo fẹ́ kí ni ṣàkà fúnra mi àbẹ́ wọn níyàn mi. Ẹ̀fọ́ sọ fún mi pé wọ́n kàdí wọ́n sọ fí ayé òṣùgbọ́n mo jìnà sí ọ́. Ẹ̀yìn mi ni mo fi ṣe kí ni níbẹ̀ pọ̀. Àwọn ẹranko wà ní. Ìdí ni ní ẹ̀sìn wá òun ló fi pàtàkì ìdarí kò ń tẹ́wọ́n tá a lè mọ́ fún bó ti wù ẹ́ sáàtọ́ di ohun tá a máa fi owó rà sáàtọ́ di ohun tí a máa fi dúkìá wọ́n ti bẹ̀rẹ̀ lákòókò yìí orílẹ̀ ọ̀nà máa gbọ́ nìsí àwọn empowerment àdúgbẹ̀kọ́ ó ti lọ ní ìsìn yìí nípìnlẹ̀ ọ̀tún láti jọ́ ọ̀rántí ẹ̀ ọ̀pọ̀ ọ̀rántí ṣùgbọ́n torí wípé kò ní nǹkan ilẹ̀kùn ẹwà máa lọ wo tí wọ́n ẹ̀gbọ́wà ẹgbà wo wọ́n ládùúgbò mi tí mo ti wá wọ́n gbé ọkọ̀ fún bàbá mi wo bàbá tí ń gbọ́kọ̀ fún ìyí tẹ́lẹ̀ èyí tẹ́ mú lú àbí mẹ́rin lọ tànú ọkọ rẹ̀ àwọn dáńbẹ́ tó jẹ́ pé tó bá jẹ́ pé sẹ́lẹ̀ èèyàn bí ní nǹkan ọlọ́ọ̀ní fúnyà ó yẹ wó ní ìfọ́lọ́wọ̀ fún gbẹ́gbẹ́ wọ́n náà ọkọ jẹ fún náà ti ẹ̀mọ̀ pé ìgbádùn mẹ́nu lọ́kọ̀ wọ́n mú wọ́n káwùjọ ọmọ gbogbo wọ́ká lè ní kámúlọ́wọ́ ẹnìkan tí ò ní ẹni tó ní kámúlẹ̀ kámúlẹ̀ tí ò ní ẹ̀sìn wáyé àdánwòta ní láwùjọ ọba lónìí nítorí pé tí wọ́n pé kalẹ̀ tó darí àtẹ̀lẹ́mọ́ lẹ́sìn wọ́n ti láwọn mẹ́jẹ̀ fẹ́ni láàkọ̀ wípé kọjá adarí àkọ́kọ́ ẹ̀ ó fi mọ́jẹ̀mù islam ó fi àkọ́kọ́ islam yẹ gbọ́dọ̀ dá kèéṣe islam sí àfi tara wá jẹ kèéṣe islam dá fi ń fi búrẹ́dì múra wa ní omi ọbẹ̀ ìyẹn kọ́lọ̀ sọ islam tó jẹ́ rẹ̀ omi láti òun lè sí òfin ẹ̀sìn wá ló fi fi ìsìláàmù sàkọ́kọ́ nínú tafẹ́ lọ́dọ̀ ẹni tí ọfẹ́ jẹ́ ọ̀gá torí ló fi lè mọ́ sáà fílẹ̀ yọ́ mọ̀rún tọ́fẹ́ la ọrùn ẹ̀kẹ́jì àdìyìn ìsìláàmù òfin ẹ̀sìn ọpàtàkì lọ́dọ̀ ẹni tí ó lọ́gá kọjẹ́ lè sí ìmọ̀ ń bẹ lọ́dọ̀ ẹ̀ ẹwà lóbi yúso oríṣi àdúnì aláhàzáì aláhàzá tẹ́ẹ̀lá gbogbo rẹ̀ náà ẹbí dání ìmà ẹwà máa túnmà ìmọ̀ yìí nígbà mọ̀sẹ̀ bá fẹ́ gbé kalẹ̀ àti sáà retí lọ́dọ̀ ẹni tí abẹ́rù ti àtàjì lẹ́yìn ẹ̀ òun lè rúṣù wọ́n retí ọgbọ́n àtúnyí lọ́dọ̀ ẹni tí abẹ́rù darí nítorí Ọlọ́hun subhanahu wa ta'ala kèé fi ẹni tí ò tí ìbàlájà rúṣù ọlọ́dúnkọ́lá máa bàlájà rúṣù àdìnáwò wà ìfẹ́ kádà sí ẹ̀sìn wa ní lẹ́yìn ẹ̀ òun náà ní bùlù ó ní bùlù kó ti dépò àgbà kó dépò àgbà kò sí gbogbo àkóso gbogbo lè ọ́ àwọn àìṣedéédé ẹ̀mọ̀ balúwẹ̀ ìwọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí àsìkò bàbá ó sọ̀rọ̀ nípa ìdarí ẹ̀sìn wa ó ti àgbékalẹ̀ ọ̀nà wo lèyẹ́ ń sàádìpò yìí èyí á máa débẹ̀ pẹ̀lú àhàdíyà àhàdíyà ní ẹgbẹ́ tó káájú ó ti sọ wípé tí mo bá ti kó ọ̀fẹ́ lámà ní ọgbọ́ rẹ̀ bọ́yá lẹ́pẹ̀júwe abẹnìkan tó lórí abẹnìkan ti gbá kejì ìtumẹ̀ ẹni pé tó lórí lọ́wọ́ àbẹ̀ tó jẹ́ àkọ́kọ́ bá kú yọ ọgbọ́ bẹ̀ náà ní kíni èkejì àmọ́ gbogbo ọ̀nà yìí àmọ́ olórí nínú a ti máa lò ó lójú ọ̀nà àṣúrọ̀ òun ní káyà àwọn tí ó lọ ọ̀dá fún ọ̀dá màá lò ó sì lè wá lójú ọ̀nà káwọn áàdùn lè wọ̀lá àmọ́ kan ní wà wùdọ́ àwọn bí ò dáwùjọ àwùjọ òkun àwọn tó jẹ́ pé ní ọba ti wí ìlàbẹ́sẹ̀ kí ni ológe irú wọn náà máa ṣiṣẹ́ ìfihàn sípò èyí tó ní kọ́ jẹ́ ẹ̀sìn wọ́n bèèrè ìkànlọ́dọ̀ wọn gbogbo ògbà táwọn èèyàn wọ̀nyí tàbójú kan lójú mọ̀nà yìí tàbá fẹ́ fi ìyàn sí ipò àkọ́kọ́ gbogbo ẹni tí ó fi ìyàn sípò ọmọ òfin ẹ̀sìn àkọ́kọ́ wò lára àwọn yẹn àmọ́lẹ́kùn ní ẹ̀sìyà àmọ́lẹ́kùn àdìyẹ̀sìyà ìjẹ́lọ́pìn èyí tó ẹ̀kọ́ ìyàbálẹ̀ sí lójúmọ̀ náà ìtẹ́ta tí ó ní àmọ́lẹ́kùn ẹ̀sìyà bọ́lú ti ní ẹnìkan tó wù fóun ní kọ́dà yìí irúfẹ́ àwọn ìlẹ̀yẹ àyígbé ìyàn adarí àyíké sọ̀rọ̀ tàbí sọ̀rọ̀ àwọn ọdún ẹ̀sìyà ká ní ìfàyàbalẹ̀ sí lójú ọ̀nà bá fẹ́sẹ̀ adarí irúfẹ́ àwọn èèyàn gbọ́dọ̀ jẹ́ sáárí wípé wọ́n ti fẹ́ wọ́n ti rùn mọ́tò lè mọ̀ náà síbí fèdèmàkàrẹ̀ tí wọ́n lè ti tẹ́ wọ́tà àrọ́tùlí àlùmọ̀sí ìlmàkáàní àlùmọ̀sí tí wọ́n lè ti ẹni tọ́pọ̀ sí àyẹ̀kọ́sí àyẹ̀kọ́tọ́ kí ò ní jẹ́ pẹ́ ní tí ọ̀tọ́ olúwọ́nà ọmọ sí àyè sí ìtàyè bó ti pọ̀ nínú ètò ìjọba àti ètò ìyẹn sípò

nínú lókè wúwá wa láwùjọ wa nìyẹn gbogbo àwọn tí wọ́n yẹ̀yàn wà ní àmánàtòlè ẹ́sìyà ẹ̀lọ sínú àwọn ẹgbẹ́ níbi tí tòró ti bẹ̀rẹ̀ ẹ tó dìbò òdìjọ́ tí wọ́n bá fẹ́ yẹ níjọ́ nínú ẹgbẹ́ ẹwà máa rí ìsíkàlùkù fẹ́ ni ọmọ jáde kèése sọ́yẹ òun ni wọ́n mọ̀ yẹn ìgbé ọkọ̀ ìyẹn adarí kò lóṣù tẹ́sì tẹ́ kalẹ̀ ó kó wà lábá wa ọlọ́sìn ní iná lọ́ àyàfóòkùn àtò àjòlè àmáàlẹ́ta tẹ̀tẹ̀ máa júwe fún wa ó yé gbogbo wa táwà lòkù mí ìbára ìlú ìlú Zàbá ń sọ̀rọ̀ nípa àmọ́dọ́tún ẹ̀sìyà àwọn tí wọ́n fẹ́ yẹn èèyàn bóyá nínú ẹgbẹ́ tàbí gbàta dókítà afẹ́yàwó alákòóso kí wọ́n tó lè láti yọrí nípa ìdarí ọ̀dọ̀ ayàn kí ìsìnkọ́mọ̀ tòmí kí tòmí rú wọn ọkàn tí máa bá àyà sọ̀rọ̀ wípé èyí tí mo ń fi èyí kọjá tòmí rú wọn gbọ́dọ̀ dúró dà tí ọ̀bá ti dúró dára wọ́n lè rí tọ́dá àyàn fún wa fún ìdádì lẹ́yìn ni wo ẹni tó fi rí ọjẹ́ ẹwà pọ́jù ẹ̀dá anẹ́gbọ̀wà níjọ́ tí àbúgbà alfudri tọwọ́ bá rọ̀ tó olùmọ̀lọ́pàá lẹ́nu ìgbé alẹ́ àtàdínì gbogbo èèyàn lọ́yẹ̀ sípò ìrí àdábì kí ló dé sọ̀yẹ̀ èyí ọkọ̀ yẹ̀mí tí kò kẹ́kẹ́ ní gbogbo ẹ̀rọ sì máa ń yàn sí ìrìkò kọ́ àrẹ́bì ní kó tó sọ̀rọ̀ àjọ́lába bìyàjì alàmà kàbì àdábì fi ọwọ́ ẹ̀ ó fi gba ní èdìkálà ìlú nítumọ̀ pé kí sí dùn kọ́kọ́kọ́ ọgbọ́n gbé nílà kí n títún wọn lọlẹ̀ àdébí fọ́ gba létí kápẹ́ ilẹ̀ àbúgbà ìnáka rọ́jù ló ń dọ̀ yìí lóòótọ́ ni ìyàn sípò ẹni tí ó yẹ ìyàn pò ẹ̀rí ọkẹ̀ gbọ́dọ̀ dá kọ̀gbọ́dọ̀ jẹ́ pé torí tí ọmọ wo ìjà kan bẹ láàrin ní àti lábá ọ̀rọ̀ kan bẹ láàrin ní àti nítorí ilé bọ́kẹ̀ tọ́sí kò ní débẹ̀ domi, ìtí bẹ́nu ẹ̀mí ẹ̀yọ́ náà èyàn gbọ́dọ̀ tó dá kó fi lè jẹ́ pé ìdarí àwùjọ lóòdò lórí ìdarí tó tẹ́kí ni tọ́dá kò ní jẹ́ lórí ìdarí tí ọ̀dá jọmí jọmí ìwé èyàn gbọ́dọ̀ dá kí lọ́pọ̀ fún ọ ní ìgbẹ́ta dọ̀rẹ̀ ọ̀lẹ́ ni ó ò ní agbára kó rẹ̀ ó níbi ìlú ilẹ̀ ìdíyàn wà nínú yóò jẹ́ kojú àdìyàmà àtàbámà ìdí mi tẹ́mi èéfíyàn ẹni tí ipò ní padà dójú sí fún àtàbámà ní àdìyàmà ilẹ̀ mẹ́rin àkàzà fi hàkìyà afẹ́ni tí ọba fowó ra ìbò tí ó ọba fowó bẹ àwọn àgbàgbà ẹgbẹ́ tí ó mú àgbò lọ mú a yóò di àgbò rẹ̀ ti ẹwà lọ mú a àgbòwò nínú tẹ̀lẹ̀ islam àwọn èèyàn kan bí èèyàn pẹ̀lú ṣe dáa tó àwọn kan bẹ̀ sí tẹ̀lẹ̀ àníwọ̀n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ lọ́gbọ́dọ̀ tẹ̀lẹ̀ islam ìwọ̀n fún wọn kéèyàn ó di ẹ̀kọ́ wá gbogbo ẹni ọba ti wà nípò ìdájọ́ adájọ́ nínú tẹ̀lẹ̀ islam ìlú ẹ̀kọ́ tọ́wà lọ́dún ọ̀tọ́ ìta àti láti yọrí ní ẹ nínú tẹ̀lé islam adájọ́ ọmọ ọ̀gbọ́dọ̀ gbẹ́kù wá ìjú òun gbọ́dọ̀ bá orin torí ìjọ tí yọ́ bàjẹ́ olùwó kò wá wájú ẹ̀ wípọ́dá ẹ̀mù tó tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ló bá ti jẹ́ lòlò ọ̀rọ̀ nígbà ẹnu ti jẹ́ dodo òdodo mi ṣe ń sọ nínú ẹni tí wọ́n fẹ́ kó pẹ̀lú ipò adájọ́ làwọn tí ó ní èyàn sípò ipò adájọ́ ni wọ́n gbà àdígbẹ̀mù ẹni tó fẹ́ fẹ́ ọmọ lẹ́kùn ìjẹta yìí èmi wà kí n ìdájọ́ tàbí fẹ́

ìdí wọ́n jẹ nínú ètò ìjọba tá a ní ọ̀gá ni wọ́n dá ìdí wọ́n jẹ nìyí ilé ẹgbẹ́ gan ìdí jẹ tí ètò bá ti bẹ̀rẹ̀ ní ìsìn ẹgbùn gbogbo ilé ẹgbẹ́ wọn kòkó wọ́n lè fi tó kù díẹ̀ díẹ̀ náà sí bó tẹ káńsẹ́lọ̀ nínú ẹgbẹ́ kan ọ̀daràn oníjẹ tí wọ́n fi ọ̀rọ̀ wọn àbúrò ẹ̀kọ́ ẹ̀tí wọ́n ń retí ìṣúrù káàkiri yọ lábọ̀ orí dáadáa ni bí ọ̀bá ẹ̀yìn àgbẹ̀ tí ò lè ká tọ́rọ ìjẹ́ ti gba owó tẹ́lí ẹ̀yẹ pàálẹ́rù lọ sí dáadáa yọ sọ pé pé kí tí

nípa ọba tó yá ìjọba ó sọ fún wa pé owó rẹ̀ láìsí òun la fi ṣètò ìbò tí ètò owó bá ti wà sáà fi ṣètò òbò kí ló bí kẹ tó pé kí wọ́n á fowó ra fún kí ló kí ló ní kẹsẹ̀ kan tún jókòó wípé nínú ẹgbẹ́ wa ìtajà lọ́wọ́ rẹ̀ rèé nípa ọba tó yá tó sọ pé yòówó báyìí òun ẹ̀yà gbogbo pátì kọ̀ọ̀kan tí wọ́n fún wa àbí òsì náà tó wà nàìjíríà tí wọ́n fún ní èyí tí ti gbogbo kẹ́kẹ́ wọ́n yẹn àìsí ọlọ́run àìsí ẹ̀mí ọlọ́run àìsí àkóyawọ́ láti sílẹ̀ ẹ̀ lè rí lọ́dọ̀ àwọn tí lọ ìjọba fún wa tọ̀rọ̀ tọ́rọ àti kọ́ wọn nínú ẹgbẹ́ ìjàmbá lè kọ́ wọn ìjàmbá olówó ẹ lè retí ilé lọ́dọ̀ wọn amánà tó ní ti yà àtúwọ́jọ́ ẹ̀dá àwọn ọmọ nínú ìdarí ó ní màá ní sáàmàlà rọ́jùlá gbogbo ẹ̀yìn àgbẹ̀gbẹ́lẹ̀ ní àyẹ̀ sípò bẹ́ẹ̀ báwọn èèyàn kalẹ̀ nínú ẹgbẹ́ yìí àbẹ́bí ní gbogbo ẹni tó bá lu ẹni kan lè amẹ́lì náà fún sí àwùjọ kan kí èsì sí ara ẹ̀ tẹ̀gbọ́n mo lè lu ẹni tó bá wù mí fún sí ara mi ṣùgbọ́n fún iṣẹ́ àwùjọ olú ẹni kan fún iṣẹ́ àwùjọ wọ́n sí ìyẹn mẹ́rin wọ àrùn ọ̀rẹ́ láti ṣẹ́ni tó sì dáa tó ń lọ sí ẹni tó dáa jù lọ bẹ́ẹ̀lẹ̀ ẹ̀ ló anábì ní ọkọ̀lẹ̀ káàdà lọ wà tó irúfẹ́ àwọn ẹni tí kò yí wọ́n ti jàǹbá ọlọ́run wọ́n jàǹbá òjíṣẹ́ mo pe láti bẹ̀rẹ̀ níbi afẹ́ yẹni ní dípò kàtọ́lọ́lọ́ àwọn tí wọ́n yẹ dípò kan ibi tí nǹkan ti wọ́ láwùjọ wà lónìí oní òhó sọ pé oníkìnnì náà kan olókè ni wọ́n wò òhò sàlẹ̀ ibi oṣù wọ́n jù ẹni sáyà sípò kan nínú islam ọgbọ́dọ̀ jẹ́ pé kọ́mọ́sẹ̀ntà rí wípé kò tó dé kó sì jẹ́ sí alífẹ́ yọ́ jẹ́ sí gbogbo èèyàn fẹ́ kìí ṣe lẹ́gbẹ́fẹ́ kìí ṣe táwà tó fẹ́ yọ́ jẹ́ sí gbogbo èèyàn ìròyìn wọn ti fẹ́ ẹni ẹ̀sánú àwọn adarí ìyáru àìmọ́sìkò ẹni ẹ̀ta nínú àwọn adarí yí òun ni àtàzínà tó ìbúnà òun làwọn tẹ́yì gánà àwùjọ tẹ́ẹ̀lífẹ́ wọ́n ti tó lè àrí tọ́jẹ́ pé tí wọ́n bá sàdúwà rẹ ọmọ rántí ẹ̀nú àdúwà sọ̀rọ̀ adarí tó ká pọ̀ sàdúwà lónìí sọ̀rọ̀ rántí ẹ̀nú àdúwà dákọ̀ọ́ta bọ́ọ̀lá jókòó yìí mélòó lọ rántí tẹ́yìn bá ní ìmánì gan ní òní tẹ́pẹ̀ mẹ́yìn bá ní ìmánì ní òní tẹ́pẹ̀ tó bá ti nínú náà ní ìdándẹ́lẹ̀ sí àyè káwọn máa fi ètò ìrànlẹ́ olùdó àlọ́ àtàkọ́ ọ̀fẹ́ olórí ìtọ́jú ètò ìlàrọ̀ àti ẹ̀dá níbi táyé ti túnú fún jẹ́ ti ká ògiri kò béèrè àdúrà tí a máa fẹ́ ṣòro kò béèrè àdúrà tọ́ráyé ti tún wọ́n ti kan ògiri tàbí àkóbiri ẹ̀sọ̀ tó kù lè jíjá kí lẹ́lọ́lọ́ni wá lọ sí ilé

àwọn tí ó wà lókè náà tí ó dáwọn àwọn làwọn ń ṣàkóso àjọ àgbáyé ó yẹ kí wọ́n lè wò wípé tí ó bá gbọ́wọ́ ẹ̀ wípé àwòrán tó ń gbé hàn lórílẹ̀-èdè rẹ̀ àwòrán tí ó dájú kó wọ́n lè padà ní tó bá jẹ́ wípé lókìtọ́ òun làwọn lè fi ẹlẹ́sàn wọn tí wọ́n sì ń gbé àtijọ́rí fún wa ọyọ wọn sọ fọwọ́ ọ̀rán tó ń gbé hàn orílẹ̀-èdè rẹ̀ yìí táwọn náà sọ wípé kí lọ wá ṣe lọ wá wẹ etí etí romi tàbí pé etí ìfẹ́ ti fi alólédè púpọ̀ etí mọ̀ bá wà nù ọ̀yẹ̀ kó wọ́n sọ fún wípé àà ìfẹ́ ti ṣe ní orílẹ̀-èdè ó ti fi ti ṣe ti pọ̀ a ti gbáwọn àtàkà àwọn ìtàn babaláwa babaláwa wọ̀ ká. láwùjọ wa kò sí tóbi kò sí tọ́bí ẹ̀yọ́ kan kò sí ogunlọ́gbọ́ èèyàn ọwà láwùjọ yìí wọ́n sọ̀rọ̀ ẹnìkan láti lọ mẹ́ta yìí gbọ́gbọ́ àdìkì àmà wọ́n gbé lọ bí kan ó wọ́n lọ́sọ̀wọ́rọ̀ fún wọn kò gbẹrẹ fún ọkàn gbẹrẹ lọ́dọ̀ alágbó kan ní lọ́dọ̀ máa fún lágbo mo ti kú ẹ. ẹgbẹ́ mi mo rí wọn lórí lọ́dọ̀ ẹ lọ́pọ̀. nítorí pé kò síjọ míì ọ̀tẹ́jọ ọkàn tẹ́jọ ọkàn bá wà fún. kọ́nà bá níyọ́ sí ó máa mú ẹ̀kọ́ wọ́n kà nínú gbọ́ndọ́ sí pọ́lù gbóògì wọ́n wá ní náà mẹ́rin pé kí lọ wá sí ọ̀gá president olóhùn ọmọ àgbo nǹkan ọ̀sìn àwọn mùsùlùmí lọ́wọ́ lábẹ́ àkójọ owó orí ẹran mọ́ ó ní kí lọ́wọ́ ní bẹ́ẹ̀ ti pé kanú àwọn dògárì yìí kọ́pà lọ olówó lè pé kọ́pà lọ wọ́n ní kí lọ́wọ́ ní onítorí pé tí ẹran yẹn bá kú sínú ogbó lẹ́ni tí fi ń pakú kìí ṣe dògárì lọ́lọ́wọ́ ó fi léèrè pa èmi lọ́lọ́wọ́ ó Ẹran ni wá kí ní ugbó, bébí ọ̀gbọ́dọ̀ pákú sínú ogbó tẹ́bí bá lè pákú òun lọ́lọ́wọ́ òbílẹ̀ tí wọ́n ẹ̀yọ ẹ̀yí bá wà fún ìdarí àwùjọ́ta ẹ̀sìn wá ní ó bèèrè lọ́dọ̀ ẹni tí ó gbọ́ta kọ́lẹ̀ yọ yọ lẹ́yìn ọkàn pé kò wo làwọn tí ó wà lábẹ́ ẹ̀mí tí kò wọ́n ipò owó ni wọ́n wà ẹgbẹ́ ẹ̀rẹ́ ti wúmọ̀ náà kọ́ ní owó ojúlóòrùn lọ́pàá kiri gbogbo ní ọba nínú lẹ́kẹ̀ ọgbọ́ tó máa ń sunkú ìyáta pé òun bọ́ ọmọ kàtùkú ọwá arákùnrin kí ló ṣẹlẹ̀ ọwọ́ ọ̀rọ̀ pé ọdún máa ń mọ̀rù pé ìrẹ́ ọkùnrin ọmọ pé mọ̀rù tóró ti yí sọ padà ó ní tó orí ọmọ tí sunkún yìí tèmi ti pa àti ní sáàjẹ́ ó ní sẹ́bí ìkẹ́kẹ́ lò ó sì lórí náà olùkọ́wà wò nípa ó tún ó sí afẹ́ ó di òkúta mọ́ àà wọ́n mọ̀ ní nǹkan ṣe wọ́n mọ̀ wọ́n náà sọ ṣùgbọ́n tọ́kẹ́ jù báyìí ọlọ́kọ́ nǹkan nù ká kò jù mí olówó kò lọ fún yàrá ọmọ fi tẹ̀mí nínú kíni nínú ẹbí ìdánilẹ̀ dọ̀mí ẹni táyà lólórí ọgbọ́dọ̀ jẹni tó ní ẹ̀rí sí ni tí ọba ti sí ẹ̀yọ ọkàn yóò sí bẹ̀rù ọlọ́run tó lè tó ní ùdúdú kúlùkùn rọ́ọ̀ì wọ̀kùnlùkùn mọ̀sùwúrú àrọ̀ì gbogbo onílá lárẹ́jẹ̀ gbogbo onílá ti fi léèrè báwo ló ti da ẹran rẹ̀ jẹ́ sí ọlọ́pọ̀ sànù wa ẹni tí ó jẹ́ darí tí darí yọ́dá yọ́ jẹ́ ẹni tó jẹ́ sí wípé yóò lè fi àwòkọ́sí lélẹ̀ yóò lè fi àwòkọ́sí lélẹ̀ fún àwọn tí ń darí tí wọ́n mọ̀ wípé eléyìí ó tẹ́tẹ̀ kò ní jẹ́ lẹ́tọ́ jẹ́ tó wípé yọ́ ma sàfihàn kọ́ùn tẹ́ tí wọ́n lójú yóò sì mọ̀ ń jàmbá wọn lábẹ́nu olọ́pọ̀ọ̀nù ìdáríkàrí lójú ìdárí sí sàfihàn pẹ́ ti ní àṣẹ tó jẹ́ wọn àwùjọ wa lónìí torí wípé kò sí ẹ̀sẹ̀ nǹkan bá àwọn àmà sí ìyàn gbà míì tẹ́ yóò rí wípé níyọ ọmọ lọ́dà tó jẹ́ pé tí wọ́n bá gbá adarí mú yóò sì jáde inú ẹ̀ bí bàtà yọ ewu kó lára dà ẹ̀fẹ́ kò sí jọ parapọ̀ tó lè fẹ́lẹ̀ láwùjọ wa yìí ẹ̀wùn tó àwọn tí wọ́n ń jẹ́ níwọ̀n lóko wàhálà wọ́n sì yọ nítorí wípé ìjẹ́ fi jẹ́ gbogbo wọn náà dá bí èèyàn bá ti dẹrù rẹ̀ dá nǹkan bí lẹ́nà síyàn wípé kó lè fi ṣe ní ìgbẹ̀lẹ̀ òtún wàhálà ẹ̀rọ kọ́wọ́kọ́ tó sàlàyé ọba ti sàlàyé tó yé wa tó wà láti kù ṣùgbọ́n ti torí wípé ọ̀nà táwọn náà nígbà ayé kọjá àwọn ọmọ ọ̀rọ̀ kan lẹ́mọ́ wò ó ìdààmú

táwọn ti darí wa lónìí yẹn ẹgbẹ́ òkú ara wọn kí ní lẹ́yìn mẹ́ta àwọn ọmọ lórí mẹ́tì jẹ́ ń kó àwọn ọ̀kadà nùgbó igbó ti wù lé lórí wọ́n nínú àwọn tí wọ́n kọ́ ọ̀rẹ́ rẹ̀ sí wọ́n pọ̀ wá bẹ́ẹ̀ ẹ̀kú sí àwọn tí ọ̀dọ̀ wọn káwọn ọ̀mọdé lọ́wọ́ kó dà nùgbó igbó ti wù lé lórí àwùjọ sáà ń gbé

káwọn lọ́dọ̀ wà fà káwọn bẹ̀rẹ̀ àwọn ọmọ ìwé ìpín sọ̀rọ̀ ara wa ọmọ ìlẹ́sẹ̀ ìyá ìyá ìyá ìyá ìlú sábà torí títà wà fà àjọba yẹn ayé ọgbà kọ̀nyẹ́ ọwọ́ ẹni tí bàbá máa òun náà wọ́n máa dájú náà sí kù lọ́dà tó dájọ́ fún mú wáyé jẹ́ tó pa àwọn èèyàn tí káàdùn kù bá ti sọ̀rọ̀ ní sáré yóò máa ká pọ̀ òfẹ́tò kan kọ̀ lóṣù ọ̀nà dáadáa sí. a ti ní bí tẹ̀lé ìyá

ayé bẹ́ẹ̀ ti lọ́wọ́ àrí bàbá kọmítí bá ti jábọ̀ ní wọ́n mọ̀kún bàbá máa ọmọ àwọn bàbá máa wọ́n máa rí síbi tí wọ́n ti pé ìmáàmù ti gba kàbáyì wọ́n fi tó wọn lọ́sí ó lè ìmáàmù náà àdánwò ní àdánwò tá a kàn láwùjọ wa ó máa rú wá béèrè ó ní kí lẹ́yìn tí sẹ́mi ó máa rú wá pọ̀ nígbà náà

ètò wọn lè lọ́wọ́ lọ sẹ́lẹ̀ àti ní bá lọ ilẹ̀ ìbùsù ó bá rù mí tí mo bá tọ́pọ̀ mi kú òlójú ọ̀nà ọlọ́run báyìí àti kànábì kí lẹ́ẹ̀dẹ̀ kí lẹ́yìn tí mo darí lẹ́ẹ̀dẹ̀ kéèké ní ti gbèrágà ó fi wọ́n bẹ́ẹ̀ lọkùnrin kẹ́ ti dé lẹ́yìn wọ̀n rọ́pà àtẹ́fà ọ̀nà ẹ̀dá rẹ̀ sókè láyé olúmọ̀rù sórí olómi ó ní tàwọn máàlà ó mọ̀rù kùnà kàtọ́ لضربنا عنق عمر بن الخطاب بسيف كذا

làwùjọ tí wọ́n fi dà àtìkò tí ó lè bíbá ọlọ́pọ̀ sàánà wà àmọ́ ipò táwọn wà tẹ̀kìlìfíyà látẹ̀kìlìfíyà ṣùgbọ́n ló ní àwọn tí ó darí wọn tó ní pọ̀fẹ́sì tẹ̀kìlìfíyà ni wọ́n kọ́dà ohun yìí ohun ẹ̀yẹ òun wọ́n sọ ipò dà nínú ìdarí ipò nínú ìdarí lọ́bà tẹ̀tẹ̀ sí ní tẹ̀kìlìfíyà ni ohun tá a làbọ̀ yẹ̀ lọ́rùn tẹ́sẹ̀ gbọ́dọ̀ máa parí pẹ́pọ̀ ní ìgbẹ́gbà ìkálẹ̀ làbọ̀ bàbá wa ìmáàmù lọ́rùn yìí ẹrù ẹgbọ́dọ̀ tí máa bá wọn iyì wọ́n dáwùjọ wọ́n dá àníwá ní ìsìn wọ́n jẹ́ àpọ́nlé ìjẹ́ ìmá iyì bó fẹ́ jẹ́ yìí náà ẹ gbọ́dọ̀ máa rántí pé kí ní ìjọba olóhùn tó ti bá fi nílé rẹ ojú kí ní ìdá lóhùn níjọ ti bá fi nílé rẹ òsì wọ́n bá rí yìí lásìkò tèmi nínú ilé rẹ kí ni kọ́ kí ló túnṣe ní tí mo ṣe báwọn mùsùlùmí èyí ò jẹ́ pé èyí ò mọ̀ fi bá wọ́n ṣe wúyè mẹ́rin òkùnmẹ́ sí mọ̀ fi wá sí náà fi kí iná inú mi sí ló pé kí àdàlẹ́ fún mi ló wá sọ dájú ọjọ́ báwa jẹun àmàlà ìmọ́mà ṣáàlà ó mọ̀ mọ̀ kàtọ́ mọ̀tòlíyà tẹ̀kìlìfíyà nípò bẹ́ẹ̀ yẹn bá mọ̀ bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ mọ̀ wípé wọ́n fi ọlẹ́rè níbi ipò tó wà láti ó fi ọlẹ́rè para rẹ̀ bóòlù ti gbé rẹ̀ kà ti síra rẹ̀ ara díẹ̀ wọ́n fi ọlẹ́rè nípa wọn wọ́n fi ọlẹ́rè nípa kúlì fáàkì gbogbo àti ọlọ́wọ́ fi nípa ẹnì kọ̀ọ̀kan bóòlù ìṣẹ̀bí ajé wọn nítorí àtúntọ́ ìbínú lọ́ọ̀kì ìbìlà àti gbogbo adarí pátá òbí ọlọ́run lórí rẹ̀ tọ́bá di tó òbí wọ̀ ẹgbẹ́ òyìn má òun ní ẹgbẹ́ pààyàn wọ́n kàn lójú àjá tó òbí wọn tó ṣe lẹ́rù wà nílẹ̀ ọmọ ní pàwọ́ yóò bàtà ẹ̀rọ wọ́n lè

tí ò sí ìjọba ní lẹ́yìn dáwọ́ ọlọ́pàá kan fóònù ògbèjìdá lèbí àìsíta ní kọ́dá gambia bẹ́ẹ̀ wọ́n fi àgbọ́gbọ́ mí gbogbo wá lálọ́ àmì orílẹ̀-èdè mí àgbọ́gbọ́ tẹ́ tó ti tí ìpìnlẹ̀ ti dọ́pọ̀ lọ́nà ti dọ́pọ̀ lọ́nà bọ́ arábádé èèyàn ẹnìkan tí ó pọ́dọ̀ rẹ̀ èèyàn kí ọ ọkọ̀ kúlẹ̀ kódọ̀ sí sí káàkiri kù ẹni lọ́wọ́ bá ti lè fún ọkọ̀ láyé fún ọ̀bá sí lọ́wọ́ ọkọ̀ kúlẹ̀ kódọ̀ sí alẹ́ta wà wà kàwádìí lè gbọ́kọ̀ àgbàdìkọ̀ọ́lá kúlẹ̀ kódọ̀ sí sí ẹ́ tí ó kó wá mú a lẹ́lòmí lọ ọ̀pọ̀lọpọ̀ wá bí ọlọ́pọ̀ lọ́nà wà ní wíwọ́ àlòkù jọ́nù tó wọ̀ lẹ́gùn máa òun lẹ́ akálùkù náà wá bí ọlọ́pọ̀

ẹni tó ṣiṣẹ́ tí òun gbà tó fún ẹgbẹ́ ọlọ́wọ́ mi ó tó kí èèyàn fi sọ wípé ẹwọ ń dẹ́ ẹ̀kọ́ lémi lórí apá mi ṣùgbọ́n kò síjọ ní àtòjáde lè túbọ̀ àyọ́ ẹ̀kọ́ ọ̀dìdá gbogbo títí kan bẹ̀rẹ̀ ládùúgbò ní ọdún kẹ́sìfín kàfé ọlọ́run máa nìyí ìwòsàn kẹ́sìfín kàfé ẹnì kan ní wà tí wọ́n bá ti lórí àsìkò púpọ̀ polongo ó lè ṣe gbogbo títí ọmọ àtàwọn fi máa polongo ta jẹ jẹ́ tuntun àwọn aláìsàn ìtọ́jú wọn ọrùn adarí

ojú na ọ̀dá alọ́wọ́ bèèrè lọ́wọ́ ináta àdínà alọ́wọ́ bèèrè bọ́wà lè gẹ́ ńdọ́ka bọ́wà ọlẹ́bí ní ma iwájú à kí ló ti wájú rẹ̀ báyìí ó ní òun fẹ́ jí lóòrùn ṣe làájú wọ́n ti mú ọmọ bó ti kó lè bó ti lẹ orí mo ti jáde ọlọ́jáde mo ní mo wọ́n ṣe ń kàn ìyàwó ọmọ wọn tẹ́ láyé ẹ̀jẹ̀ kọ̀ọ̀kan ti ń ká ọlọ́run sàmì pé pẹ́ẹ́dọ́ kejì mọ́ lọ tẹ́lẹ̀ lẹ́sọ̀ tó mọ́ bá bá ajá máa pàdé tí local government wá ọlọ́run ti n tí mo tó ọ̀pọ̀ ọ̀pọ̀ ní yìí máa sọ fún mo ti sọ sáà lórí sẹ́nà náà fún ọlọ́wọ́ ọmọ mi olóńgbò جميلا عمر بن الخطاب رضي الله تعالى عنه قل لو اثرت البخله في العراق في باكات انا قلت في باكات الى العراق ọwọ́ kọjá lọ lójú ọ̀nà wà ágàrà ọ̀fẹ́sẹ̀ kọ́lá sẹ́wọ́ adẹ́sẹ̀ tẹ́fẹ̀sì láyé ayé ó ní ìbá kásí nílẹ̀ ìrákì yìí túbọ̀ wà tí ìkẹ́kẹ́ wá kọ lẹ́sẹ̀ lórí títì yìí lẹ́sà àlà lọ́wọ́ àyà ọlọ́wọ́ bèbí mọ́ bèèrè ọlọ́wọ́ mi ò ẹ tó ti sọnù pẹ̀lú ọ̀nà iwájú ọ̀dà ìbákasí lásán ìlú mọ̀ nígbà ọlọ́wọ́ ọlọ́wọ́ mi yóò bí wúlé rẹ̀ pẹ̀ ọfẹsọ̀ kọ́ ló gbé òkòkò ibi ọmọ títí ń dáàbò títí ń kú wọ́n lè bá ní kó ṣe tí kanú wọn náà bá bọ́bẹ̀ tó kú pé wọ́n rẹ̀ sí gbàmì ọ̀rẹ́ ìgbẹ̀rẹ̀ kanú wọn bá bọ́bẹ̀ ni wọ́n rẹ̀ sí pọ́lọ̀ ọ̀dá ní gbogbo lọ́pọ̀ èèyàn bá ti kú bẹ̀ ẹ̀ta àkókò ọ̀dá ìgbẹ́gẹ́rẹ̀ kanú wọ́n fèsì bọ́bẹ̀ ẹ̀ àdánwò kò sí ìtòní ẹgbẹ́ wọn máa kọ́ lókùnrin lọ́mẹ́ta yìí lẹ́kọ̀ọ́ sí náwà tẹ́lájẹ́ àwọn ọmọdé ìwé ní fún ọ̀pọ̀ láì tó ń yẹ kí wọ́n lò fún wọn ó ti yẹ wọ́n wá kú ná ẹwà gómìnà wá fi plé ránṣẹ́ plé náà fi gbé wọn láyì ó fi wá fi gbókùn wọn ẹgbẹ́ lọ́wọ́ wọn béèrè pọ̀ mo fi plé ìgbà láyè baya yi ma an zai kuma kula ma su man dọ́dọ́ bá rẹwà jẹ́ akẹ́kọ̀ọ́ wọn ṣe é ọgbọ́dọ̀ àwọn ọdún lábẹ́yà ìjọba ẹ̀ kò fẹ́ẹ̀kì ni sídà ní lọ́dà lójú ọ̀rẹ́ ó máa kún abẹ́ àti kọ́rọ̀ bá yọ yóò sùn mọ́ náà níyàwó ilẹ̀ yàtúwà òun máa ọmọ rán àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ sí ọjà yóò pẹ̀wọ́n máa ìlú lọ́wọ́ ọmọ tí ó ń dáàbò wọ́n máa béèrè pé àwọn òwò ni wọ́n já kẹ́kọ̀ọ́ tí wọ́n ń kẹ́kọ̀ọ́ alìmọ̀tà jíìmẹ̀ ní fòkọ̀rọ̀ àwọn òwò lọ́lọ́ìní tí wọ́n rí tí wọ́n jẹ tí wọ́n bá rí yọ́wọ́ aṣọ wípé ìyù sí àwọn òkú kan ìjẹ́ bùkátà sí lókòwò fi wọn lọ́wọ́ kódà ọba dẹ́nu wípé àtàlù ìjọ́ ẹni tí ò rówó tí ìfẹ́yàwó ó máa rú máa fẹ́yàwó fún nínú ìjọba nínú ìjọba ẹgbẹ̀ kan fún àgbà ọ̀dámàrà àwọn oníṣọ́sọ fún pé ọmọ tọ́ka mo ti jẹ yóò ọmọ sọ̀rọ̀ ìyàwó ilé ilẹ̀ àwùjọ ti fi fàyà lálẹ̀ ẹni tó tó yàwó fẹ́ tí wọ́n fún tó sì níyàwó yàwó tó rọ́ tó wẹ́rù mara tí lọ bá dùn ẹ̀ bóòdó ṣe nílò máa dánú tọ́wọ́ ìyàwó bá wá rí yóò ní bùládà sáwùjọ wà rọrùn ẹwà ní ìfọ ọ̀rọ̀rùn ẹni ọ̀rọ̀gbọ́ ẹlẹ́wùjọ ọ̀dá ẹ̀rànjọ́ ọlọ́wọ́ tàà lọ́wọ́ ẹgbẹ́ ìlú bá yẹ̀ tó bí ojú ra ọmọ ìta tẹ́ máa ń gbẹ̀mí ọ̀rọ̀ tí wọ́n lọ mélòó la fẹ́ sọ ní ọ̀rọ̀ ìdarí ẹnu tí a wúnà ọlọ́jọ́ sí ẹni tó wí láǹfààní torí mi náà rí tèmi mú ọ̀pọ̀ bí wọ́n bá mi tọ́pìkì mi wọ́n máa tọ́pìkì jẹ́ wí sí wá ṣe mi mo lè rí tèmi ó gbọ́ ṣe kí pé mo ti wò wá síbẹ̀ mo lè rí tèmi tí mo lọ ẹnì kọ̀ọ̀kan wa náà yóò ti lókò pa ìyípadà dáadáa ní ìtẹ̀lẹ̀ ayé wa orílẹ̀-èdè wa iná ta fi ọ̀rọ̀ kìyàjà sàpèjúwe ọlọ́run àfi ọ́ láìpẹ́ tí ò ní dínà bá ti sọ́dí tí wọ́n fi máa sàpèjúwe dáadáa ọlọ́run bá ti orílẹ̀-èdè yìí tá fi máa ṣe àpèjúwe dáadáa tọ́kọ̀ yìí àpèwáwò táwọn míì lórílẹ̀-èdè wọn náà máa fi sàpèjúwe pé àlà nílé Nàìjíríà bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ̀wà ní kẹjẹ́ fúlàǹtà ẹ̀ nílà àti ọlọ́run bá wà náà sọ sí aná ìdàbẹ́ ọlá àti tóbi ọlọ́run ọlọ́run ṣàánú wa ọlọ́run là wá ìpínlẹ̀ ọ̀tún ọlọ́run jọ dàrú àwọn ṣẹ́bi àríwá mẹ́ bá ti àríwá ti dáadáa ọlọ́run sọ wọn sí tí ó dóore fún wa èyí ó jẹ́ kí ìyàfó wa ọlọ́run darí wọn sílẹ̀ ọlá àti tóbi ọlọ́run bá wọn ṣẹ́bi àríwá lọ́balẹ̀ ọbẹ̀rẹ̀ látòrí bàbá wa ìmáà ọdọ́dọ̀ ẹni kọ̀ọ̀kan wa ọdọ́dọ̀ àwọn ọmọ ya wa tí wọ́n gbé ètò ìkalẹ̀ láti yan gba àyè sí ní ọlọ́run àbẹ̀rẹ̀ fún gbogbo ẹni tó ní tẹ́tẹ̀ sàbómi tọ́jẹ́ pé ń ṣe fún àgbéga Islam ó ṣe náà ni ó ṣe kọ́kọ́ ni ọlọ́dún àpò mọ́tàlẹ́ ìgbọ́gbọ́ ẹ̀rẹ̀ ọ̀rọ̀ sókè